الحمد لله الحمد لله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحانه عما يشركون والصلاة والسلام الأتمان الأكملان على رسولنا الكريم ونبينا الرحيم وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد يا عباد الله إن الإسلام دين سماحة ويسر وعلم وعمل بعدل لا تفريط فيه ولا إفراط قال الله عز وجل وكذلك جعلناكم أمة وسطا وإن من التيسير المبارك وإن من التيسير المبارك الذي جاء به الإسلام ووضعه في شهر رمضان ما لا يعد ولا يحصى فعلى كل مسلم فعلى كل مسلم أن يشكر ربه عز وجل ويحمده حمدا كثيرا فإن بالحمد والشكر تبقى النعمة ويزداد الخير والحمد لله رب العالمين أيها المؤمنون أيتها المؤمنات إن من مواطن إن من مواطن التيسير في صوم أهل الإسلام ما يأتي وهو الخامس خامسا النهي عن الوصال فعن نافع عن عبد الله رضي الله عنه أن نبينا صلى الله عليه وسلم واصل فواصل الناس فشق عليهم فنهاهم قالوا إنك تواصل يا رسول الله قال لست كهيئتكم إني أظل أطعم وأسقى رواه البخاري سادسا من مواطن التيسير أن السنة للمسافر إباحة إباحة الفطر له مطلقا لحديث عائشة رضي الله عنها قالت إن رسول الله صلى الله عليه وسلم سئل عن الصيام سئل عن الصيام في السفر فقال إن شئت فصم وإن شئت فأفطر رواه مسلم سابعا أن الفطر يجب على المسافر إذا خاف على نفسه ضررا لحديث جابر ابن عبد الله رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم في سفره فرأى رجلا قد اجتمع الناس عليه فقال ما له قالوا رجل صائم فقال رسول الله صلى الله عليه وسلم ليس من البر أن تصوموا في السفر رواه مسلم ثامنا أن الإسلام لم يفرض على المرضع وعلى الحامل الصوم ولكنهما تقضيان على تفصيل في ذلك عند أهل العلم لحديث أنس لحديث أنس رضي الله عنه قال إن رسول الله صلى الله عليه وسلم قال إن الله عز وجل وضع عن المسافر شطر, شطر الصلاة وعن المسافر والحامل والمرضع الصوم أو الصيام رواه الترمذي وحسنه تاسعا يا عباد الله ومن التيسير أن الله حرم الصوم على المرأة الحائض والنفساء فوالله إنه لرحمة وتيسير للنساء وتيسير للنساء وعليهن شكر هذه النعمة شكرا خاصا ألا يعلم من خلق وهو اللطيف الخبير عاشرا أن الله سبحانه وتعالى أباح للرجال نساءهم وأباح للنساء الاستمتاع بأزواجهن ليلا قال تعالى الآن باشروهن وابتغوا ما كتب الله لكم والحمد لله رب العالمين أقول فعلا أبا أبا تقول إن جبوا سجه òun náà lọ sí tó jẹ́ àwọn orúkọ tó pera rẹ̀ nínú àwọn orúkọ tó pera rẹ̀ òun náà ni alimaliku tí ò sẹ́ni tó lè jẹ́ bẹ́ẹ̀ alikudus tí ò sẹ́ni tó lè bá jẹ́ asalam ò sẹ́ni tó tó bá fagafaga lórí ẹ̀ alimomin ò sẹ́ni tó lè nàka sókè kúrò náà lòún jẹ́ báyìí alimohaimin kò sẹ́ni kankan tó láyà orúkọ ìbákan náà alaziz orúkọ kàyàkàyà alijabar orúkọ tí dẹ́rù bá ènìyàn alimutakabiru kò sẹ́ni kankan tó lè wọ́rú aṣọ tọ́lọ́wọ́n bá pera ẹ̀ láàrin ní subhanahu amma yusirikun mímọ́ ni fún ọlọ́wọ́n ọba náà ọba tó kọjá gbogbo nǹkan. asi asolat fún anabi wa muhammad sallallahu alayhi wa sallam bákan náà kí ọlá asolatu náà àbí asolatu náà àti asalamu náà kó máa bá gbogbo àwọn sọ̀hábà rẹ̀ bákan náà àti gbogbo ẹni tó bá tẹ̀lé ìlànà wọn ila yawmiddin lẹ́yìn eléyìn ẹ̀yin olùgbàgbọ́ òdodo lọ́kùnrin ẹ̀yin olùgbàgbọ́ òdodo lóbìnrin ẹ lọ́mọ pé ẹ̀sìn Islam ẹ̀sìn àmójúkúrò ni ẹ̀sìn rọrùn ni ẹ̀sìn pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni ẹ̀sìn tí ò sí wàhálà ń bẹ ni ẹ̀sìn tí èèyàn fi lálàáfíà ayé ni ẹ̀sìn tí èèyàn fi lálàáfíà tọ̀run ni ẹ̀sìn tí èèyàn fi gbádùn ayé ni ẹ̀sìn tí tún jẹ́ kí èèyàn gbádùn alùkìyàmà ni ẹ̀sìn tí èèyàn ti jèrè gbogbo nǹkan táyé àti alùkìyàmà òun náà ni ẹ̀sìn tó gbé méjèèjì dání ni kọ̀málì kìyàmà lásán lọ́wọ́ kó wá jayé lẹ̀ fún wa kò sì bí káwa ayé máyà káwa ju àlùkìyàmà kájú nù padà ọlọ́run ọba sọ pé wa kadhalika ja'alnakum ummatan wasata ẹ̀jẹ̀ ká lọ ọmọ pé nínú àwọn ìrọ̀rùn tí ìsìláàmù mú wá pàápàá jùlọ èyí tó súnmọ́ wa pẹ́kípẹ́kí lákòókò tá a wà yìí tá a máa júwe fún wa òun náà ní àwọn ìrọ̀rùn tí ọlọ́run ọba tó fún wa nínú ẹ̀sìn islam lápapọ̀ pàápàá jùlọ ìtọ́wá fún wa ní ẹ̀dásàlẹ́sà nínú oṣù ramadan àwọn ìrọ̀rùn tí ọlọ́run ọba kó sínú oṣù Ramadan kò ní nọ́mbà kò lóǹkà kò níye ṣùgbọ́n olóye yóò máa ma àwọn kọ̀ọ̀kan níbẹ̀ ẹni tí ò sí lóye náà tó bá rìn máa wọn olóye yóò máa gbọ́ díẹ̀ díẹ̀ yóò fi lè máa mọ̀ pé ọlọ́run ọba ṣoore fún wa nínú ẹ̀sìn Islam àwọn orí tọ́lọ́run ọba ṣe fún wa látara ààwẹ̀ táǹgbà yìí tó jẹ́ ìrọ̀rùn ọ̀pọ̀ púpọ̀ léyìí tó já sí pé tá a bá ń rántí àwọn oore yìí tá a dẹ̀ ń dúpẹ́ fọlọ́run ọba oore náà ò ní bọ́ mọ́ wa lọ́wọ́ àlékún òdè yóò tún máa jẹ́ tiwa èmi dúpẹ́ fọlọ́wọn ọba tó ṣe mí nìkan nínú àwọn tí ń ṣe ẹ̀sìn Islam alhamdulillahi rabbil alamin ẹ jẹ́ ká tó náà wá létí díẹ̀ sí nínú àwọn ààyè ìrọ̀rùn tí Ramadan gbé wá àwọn ààyè ìtura tí Ramadan mú wá àwọn ààyè gbádùn ayé àti gbádùn àwọn alkiyama tí Ramadan mú wá tí ìtòyẹ́pá ti gbọ́ bíi mẹ́rin nínú kótóbá yìí tọ́lọ́ yìí wà lẹ́lẹ́ karùn-ún nínú àwọn ìrọ̀rùn tá a máa jẹ àǹfààní ẹ̀ nínú oṣù Ramadan nínú àwẹ̀ àwa ẹlẹ́sìn Islam eléyìí àwọn ìrọ̀rùn tá a fẹ́ máa kéde fún wa yìí kò sí nínú àwẹ̀ àwọn ẹlẹ́sìn mìíràn o àwa nìkan náà la ní àwọn ìrọ̀rùn náà lọ́dọ̀ yìí tó fi yá wípé pósìtì ẹ̀ òun náà ni yóò máa jẹ́ ti àwọn ẹlẹ́sìn mìíràn táwọn náà bá láwọn gbé gba àwẹ̀ láti máa gbà nínú ẹ̀sìn wọn. ẹlẹ́ẹ̀karùn òun náà ni pé ṣẹ̀ríà wa tí í ṣe ẹ̀sìn Islam yìí wọ́n kọ̀ fún wa wọ́n dẹ̀ sílé wọ̀ fún wa wípé ká máa gba ààwẹ̀ àgbàyípo ìtàwọn Yorùbá ń pè láàwẹ̀ àgbàyípo sẹ̀rí à ń pè ní wísọ́ọ̀lù ká máa gba ààwẹ̀ àgbàyípo sẹ̀rí àwa ní ìwọ ní agbẹ́dọ̀ ẹ̀ gbọ́dọ̀ máa dán o bí yàn bá dán o tọ́ba ilé tibẹ̀ lọ bọ́sálù kìyàmà ìdájọ́ ẹ̀ ń tọ́ pa ara rẹ̀ iná ìlàáfọ̀ níjọ́ àlùkìyàmà o bọ́ ọ bá sì dán o tọ́ ọ bá kú òní ládàá kankan tọ́ gbà lórí ìyàtọ̀ fi jẹra rẹ kódà o tún gbẹ̀sẹ̀ torí pé o ti takò ọ̀rọ̀ ọlọ́run o dẹ̀ ti takò ọ̀rọ̀ anabi wa muhammad sallallahu alayhi wa sallam. eléyìí ni hadith imaamu wa bukhari gbà wá ti ń là á mẹ́lẹ̀ fún wa tí sì ń tà mẹ́lẹ̀ sọ́kàn gbogbo àwa tá a jẹ́ mùmíní wípé ẹ jẹ́ ká jìnnà sí pákáleke ẹ̀sìn ẹ̀sìn islam nínú àwẹ̀ wa kò sí pákáleke ń bẹ̀ ẹgẹ́ bẹ́ẹ̀ náà nínú gbogbo nǹkan tá a fi jọ́sìn fọlọ́wọn ọba nínú ẹ̀sìn islam kò sí pákáleke kankan níbẹ̀ anabi wa alayhi salatu wa salam gẹ́gẹ́ bí tí mo sọ fún wa pé hadith mamu abukhari gbà wá anabi máa ń gbà àwẹ̀ àgbàyíkó ń tiẹ̀ sallallahu alayhi wa sallam anabi a máa gbà àwẹ̀ àgbàyíkó ó lè gbọ́ lọ́jọ́ mẹ́ta ó lè gbọ́ lọ́jọ́ mẹ́rin ó lè gbàjọ́ bẹ́ẹ̀ lọ tí nǹkan kan ò sì ní í anabi sallallahu alayhi wa sallam ṣùgbọ́n nípa wípé àwọn ọmọ ẹ̀dẹ́ ni àwọn sọ̀hábà tí wọ́n tẹ̀lé ànábì lẹ́yìn radiyallahu ẹ dákun ẹ kó súnà yẹn wá ẹ kó márùn wá ẹ jẹ́ mú kan bẹ̀ mẹ́rin yòókù mẹ́sàn-án yòókù tó bá jáde kìí àmọ́ ọlọ́run sàmójú kúrò rẹ̀ àwọn sàbí ò sí àwọn tí wọ́n complete náà ni wọ́n fẹ́ máa gbà wọ́n yìí fẹ́ kọ́ sẹ́kùn kankan ìyẹn lọ́wọ́ fà á nígbà tí wọ́n rí pé ànábì máa ń gbàgbà yípo tí ò sínú tí ò jẹ́ sàárè tí sì ń gbà wẹ́ lọ làwọn náà bá ní àwọn náà fẹ́ ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n wọn ò gba permission látọ̀dọ̀ ànábì sallallahu alayhi wa sallam tí wọ́n fi ṣiṣẹ́ yẹn torí pé àwọn ọ̀nà tá a máa ń gbà kọ́pì ànábì ọ̀pọ̀ oríṣiríṣi nínú àwọn ọ̀nà tọ́pọ̀lọpọ̀ máa ń gbà ṣe bí ànábì èyí tí máa wá látara ọ̀rọ̀ sísọ oná lọ́pọ̀ jù tánàbí alayhi salatu wassalam tí ó kéde fáwọn mọ́mìnì wípé ẹ máa ṣe báyìí tẹ́ ẹ bá ṣe báyìí ẹ gbẹ̀sán báyìí ẹ rí i pé kálukú máa ṣe ọ̀nà àkọ́kọ́ nìyẹn òun máa ń jù nínú ọ̀pọ̀lọpọ̀ nǹkan táwọn sọ àbí máa ń practice ẹlẹ́ẹ̀kejì èyí tí ò fẹ́nu sọ wọ́n kàn rí kó ṣe náà ni èyí tó ṣe yẹn amínà ọba tó ń ṣe wọ́n bá tó máa ṣe wọn ò sì mà kékeré ṣe gbogbo ntànà bí ba ṣe iná ló ti di sunna ó dìgbà tí ọba tó jásí pé kì í sùn nìkan lẹ́ni kó ṣe nínú àwọn nǹkan tí ó jásí pé anabi alayhi salatu wa salam òun nìkan lẹ́ni kọ́ dá ṣe nínú sẹ̀ríà ọ̀pọ̀ nínú ẹ̀lì tá a wà ń bẹ̀ yìí nínú ẹ̀ni èyí tá wà ń bẹ̀ yìí anabi alayhi salatu wa salam ni máa ń gba àwẹ̀ àgbáyé po wọ́n wá rí pàànàbí ń gba àwẹ̀ àgbáyé po wọ́n á sojú kòkòrò pé àná àfẹ́ ṣe bí anabi sallallahu alayhi wa salam ni àwọn kan nínú wọn làwọn náà bá ní àwọn náà fẹ́ gba àwẹ̀ àgbáyépo mo rò pé wọ́n ń wádìí wọ́n fẹ́ gba àwẹ̀ àgbáyépo alákọ̀ọ́kọ́ ọjọ́ alákọ̀ọ́kọ́ àjọjọ́ ẹlẹ́ẹ̀kejì wọ́n tún wá wádìí pé dákun ẹ̀yin ìyàwó ànábì sànàbì jẹun wọ́n tún gbọ́ pé kò jẹun àná yes ibi tí bá ń bá lọ ni àwa náà bá lọ bóyá tó ń jọ ni wípé àwẹ̀ yìí bóyá ojọjọ́ mẹ́ta lọ sànàbì ò sínú tí ò jẹun àtọ̀ sallallahu alayhi wa sallam ṣùgbọ́n ojú kòkòrò òfin ànábì ó sì àwọn sàhábà làwọn náà bá ní yes ẹ̀já máa bá lọ ntí àdìsí yìí òórùn tá à ń gbọ́ lára rẹ̀ nìyẹn torí pé tó bá yẹ kọjọ́ méjì péré ni ó ti manage ṣùgbọ́n tí bá ti ń kọjọ́ ọjọ́ mẹ́ta ọjọ́ ọjọ́ mẹ́rin ẹ̀ rí i pé kódà ó ń tìǹ wọ́n kàn máa wò bí òkú ni wọn kàn tí ì ni torí pé kò ní lè gbéra mọ́ Allahu akbar ọlọ́run adúpẹ́ lọ́dọ̀ rẹ o adúpẹ́ lọ́dọ̀ rẹ o tó bá gbé irú àwẹ̀ bá ń wá fún wa ń kọ́ kìlà fẹ́ ṣe tó sì ní tẹ́ ẹ̀ bá gbà ẹ̀ ní wà lè jẹ́ náà ẹ̀wọ̀n tójú wa ń rí Nàìjíríà tí wọ́n pè tó ọba fẹ́ ṣe nǹkan bẹ́ẹ̀ gbọ́dọ̀ síbẹ̀ gbọ́dọ̀ síbẹ̀ àwọn tó ń síbẹ̀ náà àwọn èèyàn ń ṣe náà ṣùgbọ́n nira la fi ń ṣe ṣùgbọ́n fi ọlọ́run ọba yìí kò sí nira ń bẹ̀ fún wa tó bá ní a máa gbà wẹ́ mẹ́ta mẹ́ta ọjọ́ mẹ́ta lẹ́tọ̀ máa sínú tó sì ní tẹ́ ẹ̀ bá gbà ẹ jẹ́ sége àwọn àjò mi ọlọ́run ọba á kúkú gbà o àwọn kan kàn máa jásẹ̀ ní láàrin wa àwọn àpàjù lọ ẹni tẹ́ lọ́run ọba fún lágbára okun àti gbé gbé dáadáa ẹ̀rí àwọn sàbí bá sàgbà ààwẹ̀ pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam nígbà tí ó yá mo fi ni wọn gba permission lẹ́nu ànábì nìyẹn wọ́n kàn ṣe bí ànábì ti ṣe nìyẹn nígbà tí wọ́n yàn fàṣàkọ àlẹ́ ìhìn ànábì bá rí i pé ah, ah, kìnnì yìí máa àdàbẹ̀ pé ẹni tí mo máa rí dáadáa yìí mi ò rí dáadáa mọ́ ẹni tí máa lè dúró tọ́ bá ń kírun lọ́wọ́ yìí ó jókòó ni ẹni tó jẹ́ sí pé tọ́ bá jẹ́ pé ọba ń sọ̀rọ̀ báyìí bọ́ba ké láti bí báyìí ẹ gbọ́ ní skul alimadina mẹ́yẹn ó di pé tọ́ sọ̀rọ̀ tipátipá lẹ́ni tó dúró lẹ́gbẹ̀ẹ́ fi gbọ́ ní ti ń sọ ẹlòmíì ò tiẹ̀ lè jáde máa fàṣàkọ àlẹ ìtumọ̀ fàṣàkọ àlẹ yín tu yẹlẹyẹlẹ síbi tó bá rí o tu sí torí tuma màṣàkọ iná ni tó kù díẹ̀ kọ́gbẹ̀mí ènìyàn ní à ń pè ní màṣàkọ náà ní màṣàkọ tó kù díẹ̀ tó lè kó bá kẹ́mi èèyàn ọ̀bọ ní àwọn ń pè ní màṣàkọ ló fi jásí pé gbogbo ní téèyàn ó fi jọ́sìn fọlọ́run ọba tí n lè gbẹ̀mí ẹ bá ti wà ń bẹ̀ tàbí ló lè ti sábà bí tẹ́lẹ̀ rẹ fi tí ó fi fẹ́ já ọ̀bọ fi jọ́sìn fọlọ́run ọba o ìyẹn ni pé òwe iṣẹ́ ń tọ́nà ń pa aláṣẹ lákòókò yẹn nìyẹn ó dìgbà tí kìnìyàn bá kó lára rẹ̀ kó tó wà nínú ìtọ́nà wọn bá pa ní àṣẹ. náà anábì bá kése ọba kése gbogbo wọn jọ àti gbogbo àwọn sọ̀rọ̀ ọba kéde èyí tí wọn gbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọn wò sí anábì tí wọn fi ń ṣe anábì bá kéde pé aa lastuka hai ati kum èmi tẹ́ ń wò yìí ẹ fẹ́ ṣe bí mi èmi ọ̀jọ̀ yín wò láàrin yẹn o èèyàn ni mí ṣùgbọ́n mi ọ̀jọ̀ yín níbẹ̀ yẹn kí ni mo fi jù yín lọ láàrin yìí ìní àbọ̀lù èmi tẹ́ ń wò yìí láì jẹ oúnjẹ tẹ́ ń jẹ bóyá màlà lẹ́ ń jẹ bóyá ráìsì lẹ́ ń jẹ bóyá déètì lẹ́ ń jẹ bóyá nkankan lẹ́ ń jẹ ni èmi jẹrú ẹ̀ èmi tẹ́ ń wò mo lè má jẹ ṣùgbọ́n ó tọ́ àmọ́ wa ó sọ̀ ọ̀nà káwà tó ń jẹ́ tí máa tí wọ́n fi máa fìdí èmi màá máa jẹ màá sì máa mú sallallahu alaihi wa sallam ọlọ́sọ̀bá ṣùgbọ́n oúnjẹ tí màá máa jẹ kì í ṣe mímu àtọ̀dọ̀ ọlọ́run ọba wa yìí Allahu akbar yẹnni pé láì mọwọ́ lọ sẹ́nu ọlọ́run lè fún yàn lóúnjẹ láì gbé kọ́ọ̀pù sẹ́nu ọlọ́run lè fún yàn lómi mu eléyìí wájú ti ya anabi wa Isa lọ aleyhi salatu wa salam ya anabi Aisha Aisha aleyhi salatu wa salam iṣẹ́ ìyanu tó ṣe ìnáyà ni wípé yóò débi dàbí ibi èso wà yóò kàn fọwọ́ kan igi èso lára lásán ni igi igi àràbà yóò kàn fọwọ́ kàn lára lásán tó bá ti fọwọ́ kàn báyìí àwọn èso yẹn ó sì jábọ́lẹ̀ yóò sì máa jẹ oúnjẹ ń tiẹ̀ ni ní fi ń yó ṣùgbọ́n ànábì láàrin yìí ó ní mi àá máa jẹ ọlọ́run máa fún mi lóúnjẹ ó sì máa fún mi ní omi mímu àti nǹkan mímu kò sọ pé omi gan gbogbo nǹkan téèyàn máa mu tí máa ṣoore tí máa ṣara lóore lọ́lọ́run máa fún mi mu gbogbo nǹkan téèyàn máa jẹ tí máa jẹ́ kí àlàáfíà ọ̀jẹ́ téèyàn ọlọ́run máa fún mi tó ẹ̀yin ò sì lè gbarú ẹ̀ àìlè gbarú ẹ̀yin yìí kò jẹ́ kẹ́ ìwọ ni ẹ̀ gbọ́dọ̀ máa ẹ gbọ́dọ̀ máa gbàgbà yípo èmi lè gbàgbà yípo torí mo ní alternative mo lọ́nà míì tí mo ti ń gbàgbà oúnjẹ náà tó bá fẹ́ máa ro oúnjẹ tánà bí ń ó fẹ́ máa ro omi tánà bí ń mu alayhi salatu wassalam ó padà lọ́dọ̀ àwọn onímọ̀ ó túmọ̀ ẹ̀ fún ẹ ìpè oúnjẹ méjì ni àwọn míì sọ pé oúnjẹ gangan náà ni mọ́ mo ní gbà débẹ̀ mọ́ wulẹ̀ wá díẹ̀ ẹni tó dá ibi tí ó gbà tó ń ó gbà lára òun náà lọ dá oúnjẹ tí ó lọ bẹ̀ subhanahu wa ta'ala mo wulẹ̀ wádìí ẹni ẹni tó ìbò tó ṣe pẹ́ńsù àbí nǹkan òun náà ló ṣe ìrẹ́sà tí ó fi parẹ́ ẹni tó dá tó ti mojú òpó tó ń jẹ ọgbà òun ló lòun fún ànábì ló ń jẹ mo wulẹ̀ wá wádìí pé sẹ́nu ní kì í bọ̀ ní àbẹ́tí mo wulẹ̀ wádìí bẹ̀ hùn ẹni tó dá náà lọ́mọ bí ó ṣe dé ààyè rẹ̀ àwọn míì ní kì í sún jẹ jíjẹ wọn láwọn nǹkan wà tó jẹ́ àwọn ìrántí tó jẹ́ àwọn ọ̀rọ̀ tí ànábì máa ń gbọ́ látọ̀dọ̀ ọlọ́run ọba tó jẹ́ sí pé ọ̀rọ̀ yẹn ṣe déédéé nǹkan méjèèjì àwọn ọ̀rọ̀ tí máa yóò yan bẹ àwọn ọ̀rọ̀ tí máa jẹ́ kó ń gbé ọmọ gbẹ̀ yan bẹ Allahu Akbar nínú ọ̀rọ̀ ayé gan tá a wà yìí bí yàn bá gbọ́ ọ̀rọ̀ dùnú gbà mí ẹ má ní wàá jẹun yóò gbé mi nù mí tiẹ̀ jẹun ẹni tí ò lọ hajj rí tó ti ń jẹran hajj láti bí ọdún báyà bí ó ti wọ́ bí eighty years nínú ọjọ́ orí ẹ̀ lọ́ba kírun jimá àtàní ìsìn àbí àbí ìsinú fẹ́ tó ìsinú fẹ́ tó tó ti ń yẹn pé ha òun fẹ́ sínú lẹ́nu kan bá wọlé wá bá pé asalaamu alaykum ẹ wọ́n ní wa alaykum salaam ẹ pẹ̀lẹ́ o ẹ kú àwẹ̀ o ọlọ́run gba lẹ́sìn o ẹ rí ẹgbà lẹ́tà yìí n ti bẹ́nu ẹ̀ ni pé wọ́n ní kẹ́ ẹ wá ní ọ̀la sí airport kẹ́ gbé báàgì yín ẹ̀ ń lọ sí hajj ẹ dákun ṣé yóò sínú jọ náà máa bẹ ni pé wá sínú yóò kí kíni sínú kíni ah mo ti yó àwọn ọ̀rọ̀ kan wà táwa gan gbọ́ látọ̀dọ̀ ẹ̀dẹ́ ènìyàn sẹ́dá ti ń yó wa àwọn ọ̀rọ̀ kan wà táwa kan gbọ́ láàrin ẹ̀dá sí ẹ̀dá tí mú ògbẹ́ lọ kú lára wa báwo wa ni tọrọ bá wá látọ̀dọ̀ ọlọ́run ọba wa subhanahu wa ta'ala ọlọ́run à ń bẹ̀ ọ́ agbára kan ni ló ń lò láàrin yìí kò sì tán bẹ́ẹ̀ gbogbo ẹnikẹ́ni tó bá ní ìbànújẹ́ nu wa ọ̀rọ̀ tí ó gbọ́ nínú ìgbàgbọ́ tó pèsè sọ́kàn rẹ̀ tó fi mú ìbànújẹ́ ń kú lọ́kàn rẹ̀ bá ní gbé sínú ọkàn ẹnìkọ̀ọ̀kan wa àwọn ọ̀rọ̀ tá a gbọ́ tí ó jẹ́ sí pé e, gbogbo nǹkan tí ń pa wa láyà yóò di ìfọ̀kànbalẹ̀ fún wa ọlọ́run ọba kó fẹ́ nìkọ̀ọ̀kan wa naam anabi wa aleyhi salatu wa salam wọ́n sá tẹ̀ ẹ́ mọ́lẹ̀ níjọ́ náà yí pé kò sí àgbáyépo nínú ẹ̀sìn islam tí sẹ́wù kan bá dé ní ìsìn tó wá ní àwẹ̀ kan wà tí máa hàn fún ẹ̀ tó bá ti ń gbà lọ jẹ́ méjì fi gbà tí ló mọ̀ pé sẹ́wù ìsúlélẹ́hùn kì í ṣe sẹ́wù ti ẹ̀sìn islam tó bá tún ti ń wọn àwẹ̀ fún ọ pé àwẹ̀ tó fẹ́ gbà yín ní tó fi sínú nìyí tó bá ti ń tí bá ti mẹ́ńṣẹ̀ nǹkan tó fi sínú fún ẹ tí mọ̀ pé àwẹ̀ ti ṣẹ̀rí àti ṣètọ́nù lélẹ́hùn ìbá ń sọ fún ọ pé tó bá fẹ́ sínú ọ gbọ́dọ̀ dúró ni oúnjẹ tó kọ́kọ́ jẹ báyìí tó bá fẹ́ sínú ọ gbọ́dọ̀ dúró nǹkan bẹ́ ń gbòòrò ẹni tó bá ń rìn kiri ọmọ pé àdánwò ń bẹ náà oríṣiríṣi ẹni tí nǹkan ò ṣe ni ẹni nǹkan ń ṣe látara wípé ò ní gbàgbọ́ so nípa báyìí àwẹ̀ ti sẹ̀rẹ́ Islam kò sí àgbáyé kò níbẹ̀ eléyìí ìrọ̀rùn kan ni tọ́lọ́wọ́n bá ṣe fún wa ẹlẹ́ẹ̀kẹfà nínú àwọn Ramadan òun náà ni sunna sunna anabi sallallahu alayhi wa sallam wọ́n fún un nírìn àjò ní permission ìpè kọjá ààwẹ̀ rẹ̀ tó bá wà lórí ìrìn àjò kò wá sí yàtọ̀ láàrin ìrìn àjò tó jìnnà àtẹ̀yìn tó súnmọ́ kò sí yàtọ̀ láàrin ẹni tó gun machine àtẹ̀yìn tó gun kẹ̀kẹ́ àtẹ̀yìn tó gun plane àtẹ̀yìn tó gun mọ́tò àtẹ̀yìn tí mọ́tò ẹ̀ ní AC àtẹ̀yìn tí eh, ooru lọ́fẹ̀ẹ́ pákú nínú mọ́tò gbogbo wa tá a bá ti jẹ́ onírìn àjò wọ́n yọ̀ǹda fún wa nù sunna anabi sallallahu alayhi wa sallam kíkà já àwẹ̀ nù sọ Ramadan ṣùgbọ́n ọlẹ́kọ̀ọ́ kìsì pọ́ wàá ya àgbàdo àmọ́ jẹ́ hahahanu mọ́tò lọ báyìí èèyàn jẹ́ ní kọ̀rọ̀ èèyàn fi pamọ́ lẹ́yìn tí èèyàn gbà jẹ́ ṣùgbọ́n san ààwẹ̀ yẹn padà lẹ́yìn Ramadan ìbéèrè wa wà ń bẹ̀ ni ẹni tó rìnrìn àjò tó jẹ́ ààwẹ̀ ní ti sunna anabi sallallahu alayhi wa sallam tí ò dẹ̀ fi jíjẹ mímu hàn síta tó wá jẹ́ pé lẹ́yìn ààwẹ̀ lọ́wọ́ lọ gba ààwẹ̀ yẹn padà síláàdá rẹ̀ yọ̀ọ́dà Ramadan náà ni torí pé ntọ́lọ́ ń fa àwẹ̀ rán òun náà lọ́lọ́run fi ìrọ̀rùn yìí náà ràn má papọ̀ fún wa sòtá a bá ti ń tẹ̀lé àgbàládà wa complete náà ni kò lè dínkù torí pé ntí máa sọ ọmọ ẹ̀dẹ́ ènìyàn ni pé ah èmi tí wọn àgbà àwẹ̀ nù ọ̀rọ̀ màá bá ti máa lọ sàn padà ṣé ládàá mi ọ̀dà ìjẹ́bẹ̀ ntọ́gbà nù sọ̀rọ̀ mọ́ bẹ́ẹ̀ ni tó wáyé sí pé ntọ́fà tó fi já ẹni tó ní ọjà náà ni ẹni tó tọ́lọ́run fi àwẹ̀ tó ní ọgbà rán lọ́mọ pé kò gbọ́dọ̀ takora wọn náà wọ́n ṣàkíyèsí ọ̀rùn tó yẹ fún wọn náà hadith dáhà kan bíbáyìí òun náà ni hadith tí mọ̀mọ́ Muslim gbà wá látọ̀dọ̀ Aisha radiyallahu anha Aisha radiyallahu anha ó ní su'ila ani siyam su'ila nabi sallallahu alayhi wa sallam ani siyam wọ́n bi anabi léèrè pé ààwẹ̀ afẹ́mọ̀dájọ́ rẹ̀ rẹ̀ anabi ààwẹ̀ fatiwa lórí ààwẹ̀ ṣe fún wa ààwẹ̀ kí ló dé kí ló tu sọ fún wa anabi ani siyam tó irú ààwẹ̀ irú ìdájọ́ wo ni a béèrè nípa pé kí ni ìdájọ́ ààwẹ̀ tí yàn bá wà lórí ìrìn àjò tàbá rìnrìn àjò and travel lọ kí ni ìdájọ́ wà fàkọ́ọ̀là ànábì wa dá lóhùn sallallahu alaihi ó sọ fún wọn pé ń ṣe ìta bọ́ bá wù ẹ́ fàṣọm gbà wà ń ṣe ìta fàáfẹ́r bọ́ bá dẹ̀ wù jà yẹn pé ìwọ tó ń lọ́rìn àjò méjèèjì lọ lẹ́tọ̀ọ́ láti ṣe ó lè gbà ó sì lè jà ó lè gbà o sì lè já sáré nǹkan báyìí a lè gba àwẹ̀ a sì lè já tàbá wà lórí ìrìn àjò yẹn ni pé alẹ́ tọ̀ láti já tàbá fẹ́ já a sì lẹ́tọ̀ náà tàbá fẹ́ já láti gbà ìyẹn la fẹ́ ká mọ̀ pé ìrọ̀rùn ni o gbogbo nǹkan tá a bá mú wá fẹ́ níyàn nù dájọ́ tí wọ́n ní bọ́ bá ṣe báyìí o lè ṣe bọ́ bá sì wọ́ o lè ṣe báyìí lọ́mọ yìí pé ìrọ̀rùn lọ́jọ́ ìhùn tí wọ́n bá kọ́lé tó ní ẹnu ọ̀nà méjì ìrọ̀rùn ni ó jẹ fún o ìjọ́kíjọ́ tí nǹkan kan bá ṣẹlẹ̀ yóò gbọ́ ẹnu ọ̀nà kejì jáde tó bá dé ẹnu ọ̀nà àkọ́kọ́ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ àwọn ìdájọ́ tí sẹ̀rí àgbẹ̀ wa náà ìrọ̀rùn ẹlẹ́ẹ̀keje òun náà ni wípé tí ààwẹ̀ gbígbà nínú ìrìn àjò tó bá yẹ pé yóò kó bá làáfẹ́ ènìyàn ọ̀ràn yẹn ní ọgbọ́dọ̀ já ààwẹ̀ náà ààwẹ̀ gbígbà kánípọ̀ wà lórí ìrìn àjò ọwọ́ ajé sọ pé yóò kó bá làáfíà rẹ àbọ̀ fẹ́ kó bá nǹkan kan nínú oríkèé rẹ tàbí yóò kó bá nǹkan nínú làákàyè rẹ jẹ́ tó fẹ́ lọ ṣe ẹ̀sáàmù nísìn wọ́n á ní ibi tó ti lọ ṣe exam uh, Port Harcourt ó ti wá gbé láti dájì aago méje alẹ́ àbí mẹ́fà mẹ́fà rọ̀lẹ́ ni ó dọ̀hùn mẹ́fà náà ni ó bẹ̀rẹ̀ exam tó wàhálà ìrìn àjò ti dà láàmú náà fún rẹ̀ ó sì fẹ́ ṣiṣẹ́ ọpọlọ tó bá dọ̀ni tẹ́ bá ju kwẹ́sàn mẹ́fà sí ti ń dà bí ẹ̀yọ kan àbí méjì sẹ́yìn kó ń lọ sí rẹ̀ anabi alayhi salatu wassalam wọ́n nígbà tí wọ́n gbé ìrìn àjò tó fẹ́ rìn yìí tó bá jásí pé yóò kó nira bọ́ tó bá gbà wẹ̀ ó ti dọ̀ràn yàn fún ọ kìí ṣe pé nítorí lẹ́tọ̀ mọ́ ó ti dọ̀ràn yàn fún ọ pé kó já àwẹ̀ náà tó bá já àwẹ̀ náà kí n dájọ́ rẹ ó ti tàpá sí àṣẹ ànábì wa nìyẹn sallallahu alayhi wa sallam naam hadith wa bẹ́ẹ̀ ni hadith imaamu wa muslim wọn ní ànábì bẹ́ẹ̀ lórí ìrìnàjò kánjọ́ kan ọwọ́ àrí ọkùnrin kan àwọn èèyàn pélé lórí bàbí ah, ah, kí a ló ṣe ọkùnrin tí wọ́n rí yìí o sàbí náà ni o àwọn èèyàn pélé lórí wọn dòyìnbó rẹ̀ ọ̀kọ́ọ̀lá máa la ànábì ní ee eh, ṣe kí lọ kọlù kọlù wọn bá dá ànábì lóhùn pé ọlọ́jù ló ń sọ àì ọkùnrin náà gba àwẹ̀ ni o ọ̀rọ̀ tí wọ́n wí fi ayé pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó pélé lórí yẹn àwọn ọ̀gbà àwẹ̀ ti wọn alẹ́lí ni wọn náà tó gbà àwẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn ọ̀gbà àwẹ̀ àwẹ̀ ló kó bá o ló fi dákú ìtumọ̀ tí wọ́n fi pélé lórí pé ó dákú nìyẹn ó faint kò lè gbápá kò lè gbẹ́sẹ̀ mọ́ ó sì wà lórí ìrìn àjò kọ́kọ́ọ̀lù fàkọ́lá rasulullah sallallahu alayhi wa anabi bá kéde ń jọ́nà pé laisa minal birri an tasumu fi safar kò sí inú ẹ̀sìn o kí n kò ń gbààwẹ̀ lórí ìrìn àjò kì í sára ẹ̀sìn mọ́ ẹni pé kì í sára ẹ̀sìn mọ́ kó lọ́ọ́ gbààwẹ̀ lórí ìrìn àjò lásìkò ìgbà tí wọ́n mọ̀ pé yóò kó bá làáfíà rẹ àbí yóò kó bá làákàyè rẹ àbí yóò kó bá nǹkan kan nù health yẹ iná ni ọmọ jẹ nù ìrọ̀rùn nìyẹn o yẹn ni pé já já àwẹ̀ yẹn tó bá dẹ̀yìn àwẹ̀ padà ọmọ sàn padà ó jẹ́ ìrọ̀rùn ẹlẹ́ẹ̀kejì tí anabi wa alayhi salatu wa tí wọ́n gbé wá fún wa nínú ìrìn àjò náà. alhamdulillah وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين وبعد إذا كما يقول إسلام نو شريعة و تنبي وفنا تلهم فنا نبي على نو سوى صلى الله عليه وسلم wọ́n kì í ṣe ọ̀ràn yàn fún ẹni tí ń fọmọ lọ́yàn àtolóyún kì í tó bá ti mọ̀ pé ìnira wà ń bẹ fóun ọ̀dọ̀ ọ̀ràn yàn pé kọjá àwẹ̀ rẹ̀ tó bá mọ̀ pé òsì nira ń bẹ fóun ìgbà náà ó lè gbà ṣùgbọ́n kò sí bẹ́ẹ̀ tí ń fọmọ lọ́yàn tí ó gbà àwẹ̀ kò sí kọ́mọ̀ sí nira ń bẹ ṣùgbọ́n nira ju àwọn lọ ni ló fi jẹ́ sí pé ìpìlẹ̀ ni pé gbogbo ẹni tí ń fọmọ lọ́yàn lọ́wọ́ àbọ̀ wà nú oyún ìpìlẹ̀ ni pé ó lè já àwẹ̀ rẹ̀ ṣùgbọ́n gbàwo ní ọ̀dọ̀ ọ̀ranyàn pé kó já àwẹ̀ rẹ̀ òun náà ni ìgbà tó bá jẹ́ sí pé ìnira bá wà ń bẹ fún gan àwa náà mọ̀ pé kò ṣeé ṣe kí ẹ máa fọmọ lọ́yàn látàárọ̀ oríṣiríṣi ọmọ sì la máa ń bí ọmọ mi ọ̀ya ọ̀kan jù wà láti kékeré ọmọ mi díẹ̀ díẹ̀ ni ọmọ mú tọ́lọ́mọ ti fún ọlọ́mọ tó jẹ́ sí pé ìṣẹ́jú mẹ́ta mẹ́ta ń tiẹ̀ yóò ti máa wá ọyàn káàkiri má wulẹ̀ fìtínà ara rẹ̀ má sì kò bọ́ ọmọ ẹ̀ tètè fi àwẹ̀ sílẹ̀ torí tó o bá gbàwẹ̀ lákòókò yẹn o tún tó wá fi kóbá lára rẹ àbí fi kóbá ọmọ tó ń tọ́ lọ́wọ́ o tún ti ṣẹ̀ o tún ti dẹ́ṣẹ̀ nù sẹ̀ríà nìyẹn torí wípé ọlọ́run ọba ò sí ní sẹ̀ríà fún ọ̀rọ̀ yẹn ní kọ́ ọjà má tó jẹ́ pé nàrà wà ń bẹ̀ fún ẹ. náà bákan náà ni olóyún wọ́n máa já àwẹ̀ wọn ṣùgbọ́n wọ́n máa sá padà lẹ́yìn àwẹ̀ padà hadisi tí mamu atirimidi wa wá òní ń jẹ́ ẹ̀rí lórí ẹ̀ náà ẹlẹ́ẹ̀kẹsàn nínú àwọn àrọ̀rùn tí islam mú wá òun náà ni pé wọ́n ní fóbìnrin ń ṣe menstruation lọ́wọ́ àbí nǹkan ẹ̀jẹ̀ ọmọ bíbí bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ èyí wọ́n ní ọ̀bọ̀lọ̀ gbà wẹ̀ bọ́ ọ bá gbà ẹlẹ́sẹ̀ ní òtún gbalada àti sìnkà oṣù lọ́wọ́ kí làpẹ́rẹ́ tá a fẹ́ jáde fún wa ń bẹ̀rẹ̀ tó jẹ́ rọrùn ìrọ̀rùn ni wípé ìwọ náà mọ̀ ìpè ẹ̀jẹ̀ tí ń jáde lára obìnrin lákòókò tí bá ń jáde sí òun gan mọ̀ pé òun gbọ́dọ̀ wíìkì yálà ẹ̀jẹ̀ pàápàá jùlọ nǹkan oṣù yẹn wọ́kọ̀ ìyàwó tó yàwó rẹ̀ bá ń ṣe tó yàwó rẹ̀ bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ má fi gbogbo nǹkan bí tán o làákàyè ó reduce lákòókò yẹn agbára rẹ̀ ó reduce ẹlòmíì ìyàwó rẹ̀ ìyàwó máa já ọbẹ̀ lásìkò tó bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ má bínú gbà náà tó bá yẹ kó ìyàwó bá já nǹkan tó yẹ kó bínú ara wò pé ẹ dákun ṣe ń ṣe tó bá ti mọ̀ pé menstruation lọ́wọ́ ni mọ̀ pé ara ẹ̀ náà nìyẹn kò easy ẹlòmíì ti bá ń ṣe lọ́wọ́ báyìí kì í gbádùn rárá ẹlòmíì ó máa pariwo ẹlòmíì inú rúnrún ni ẹlòmíì ẹ̀gbẹ́ ni ẹlòmíì kò tiẹ̀ làákàyè ó lọ lẹ̀ díẹ̀ lákòókò yẹn ẹ wá rí ọlọ́run ọba tó dá wa tó sì máa wẹ̀ wá ọwọ́ àti tó mo mọ ẹyin tí mo dá èmi náà mo ní ẹ máa gbà wẹ̀ mí nìdẹ́ mo wá láti kó ìnira báyìí àwọn eléyìí gbàtí à ń ṣe nǹkan oṣù lọ́wọ́ àtìgbàtí à ń ṣe jẹ̀bímọ lọ́wọ́ wọ́n wíìkì ẹ̀ gbọ́dọ̀ gbà wẹ̀ kódà ìwọ ni tó bá gbà kò ní láàdá yóò san padà ó tún wá dẹ́ṣẹ̀ torí pé ó ṣe ìjọsìn pẹ̀lú nǹkan tó yẹ sí pé ọlọ́run ọba ní èèwọ̀ ni ẹ gbọ́dọ̀ sí i ẹlẹ́ẹ̀kejì ni pé ààwẹ̀ èèwọ̀ ni kóbìnrin tí ń ṣe nǹkan oṣù lọ́wọ́ àbí ẹ̀jẹ̀ ìbímọ lọ́wọ́ kọ́ gbà torí pé ààwẹ̀ ìmọ́tótó ni sáìdì kejì ni ìmọ́tótó làwẹ̀ ààwẹ̀ máa ń fọyàn mọ́ni ààwẹ̀ nínú àwọn nǹkan ọṣẹ àti kàìnkàìn tí fọ kàn àtàrà ènìyàn mọ́ni bẹ́ẹ̀ sì ni ẹ̀jẹ̀ tí ń jáde yìí ẹ̀gbin ni a sì wá máa ta ẹ̀gbin jáde lára ká tún wá máa fọ̀ yẹn ni pé à ń tanra wá jẹ nìyẹn bó o ṣe ń fọṣọ white náà ló tún da epo pupa sí lára kí ni túmọ̀ ẹ̀ o serious nìyẹn side mi tún nìyẹn tá a fi mọ̀ pé ẹ̀sìn Islam bó ṣe ń bá sàríà mu tán ó tún ń ṣe déédéé gbogbo làákàyè tó pé pérépéré dáadáa ẹ ti ń ṣe menstruation lọ́wọ́ ọ̀bọ̀lọ̀ gbà ìwọ ìrọ̀rùn lọ́wọ́ jẹ́ o fún ọ látọ̀dọ̀ anábìwá Muhammad sallallahu alayhi wa sallam tọ́lọ́mù fẹ́ràn ala ya'lam man khalaqa wa huwa al-latiful khabir ẹlẹ́ẹ̀kẹwàá tó jẹ́ parí ẹ̀ nínú àwọn àrọ̀rùn tí Ramadan gbé wá tá a máa jẹ àǹfààní ẹ̀ òun náà ni pé àwọn aláwẹ̀ tó síwájú ìṣẹ̀ríà Islam wọn ìdọ́dọ̀ ìyàwó wọn ọkọ náà sì bọ̀dọ̀ ìyàwó náà bọ̀dọ̀ dọ́dọ̀ ọkọ ẹ̀ throughout time tí bá fi ń gbà wẹ̀ lọ́wọ́ àtàlẹ́ o àtòru o ẹ̀ bọ̀dọ̀ ríra yín ìyẹn náà ló fẹ́ kọ́kọ́ sí àwọn mùsùlùmí pé tẹ́ bá ti ń gbàwẹ̀ àwọn ará àtijọ́ tẹ́ bá ń gbàwẹ̀ tiwọn àwọn Júù àti kìrìsìtẹ́nì tẹ́ bá ń gbàwẹ̀ tiwọn táwọn ànábì gbà àtàwọn sàábé gbà tí wọ́n bá nígbà wọ́n mọ̀ pé wọ́n èé súnmọ́ ìyàwó wọn ìyàwó náà gbọ́dọ̀ súnmọ́ ẹ̀ tó bá yẹ àwẹ̀ fọ́ọ̀tì ní wọ́n gbà ní lákòókò ní wọ́n gbọ́lidé ni wọ́n gbọ́dọ̀ débẹ̀ anabi alayhi salatu wa salam ọlọ́run wa gbéròrùn wà fáwọn àna sẹ̀ríà pé al-an gbólóhùn al-an gan fi yára yí pé wọ́n ti mọ̀ pé ìwọ ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ al-an bashiruhun tílẹ̀ bá ti sú báyìí tí wọ́n pè má gúrébì tán ìwọ kọ ìyàwó ìtòsùnmọ́ ìyàwó ẹ̀ gba náà lọ́wọ́ ọba yọ fàṣẹ sí bóyá gba náà lọ́wọ́ fún yín lọ́mọ ẹ̀yin tẹ́ ẹ̀rọ ẹ máa bára yín ṣe gbogbo nǹkan tẹ́ ẹ máa ṣe tí magrib bá ti tó báyìí tí wọ́n bá ti lè pe magrib tí ó fi di alifájà gbogbo àkókò yẹn ẹ̀tọ́ ni fún yín láti máa ṣe ìrọ̀rùn lélẹ́ ìjẹ́ fún wa nínú ẹ̀sìn Islam tí ó bá síbẹ̀ ni àwọn èèyàn máa yọ ṣe ta ló lè mú mára fóṣù kan nínú àwọn ènìyàn bọ́kùnrin bá lè mú mára obìnrin míì lè má lè mú mára tọkọ rẹ̀ bá ti dá lóhùn ó lè lọ wá síta ìrọ̀rùn lélẹ́ ìjẹ́ bẹ́ẹ̀ náà ni ọkùnrin lè má mú mára tíyàwó ọba ti gbà inú ilé òní tòrò wọ́n mọ̀ jà ní. ẹ̀yin Ramadan lẹ́ ń gbà ìjà lẹ́ ń jà Ramadan ti bá mú jà wá. ẹni pé ilé ti ń dàrú nígbà tí àìní ìgbọ́yé ìgbọ́lẹ̀ ní yé bá ṣẹlẹ̀ láàrin ọkọ àti ìyàwó a rí wípé yọ máa gbóná ni eléyìí rọrùn lánìí tọ́lọ́ wọn bá fún wa tá a sì ń wò ó ràn tá a mọ yẹ. o ò béèrè lọ́dọ̀ àwọn tó ṣíwájú ni àwọn ìsúnmọ́yàwó wọn lọ́sàn-án lóru ààwẹ̀ tí wọ́n fi gbà ààwẹ̀ tán kí Islam ò tó dé àyàlà àwọn tó tẹ̀lé ànábì Musa alayhi salatu wa salam ní máa ń gbàwẹ̀ lọ́ba yìí àwọn àtòbìnrin ọ̀lùdé ni wọ́n gba líìfù nìyẹn àtàsán àtàlẹ́ wọn bọ̀ lọ́dí bẹ́ẹ̀ tó bá yẹ pé bẹ́ẹ̀ ni wọ́n bá gbé fáwa ńkọ́ bó la fẹ́ ṣe sára wa gbà àkókò táwa tiẹ̀ wà ọ̀lẹ́ la wa yìí ọlọ́nkàn rìwọ́ọ̀dù wa ó ń fún alẹ́ san tọ́pọ̀ ló fi jẹ́ sí pé àfi nífà tí ì wa fún wa a wíìkì ju ìyẹn lànàbì Musa rí pẹ̀lú ànàbì sallallahu alaihi wasallam nígbà tánàbì lọ gba ìrún wá ní sánmà ànàbì Musa àyìn náà máa Mose ẹ wo bó ṣe bó ṣe dààmú ànàbì tó sallallahu alaihi wasallam ètò padà ọlọ́ni fifty daily prayer lẹ́ẹ̀máa kí lójoojúmọ́ ànàbì ń bọ̀ wá ọ̀pàdé Musa Musa ní kí lọ́lọ́ni ẹ̀ sẹ́ ah, ànàbì ní wọ́n Musa ìwọ̀n wákàtí fifty láàmà kí àádọ́ta láàmà kí lójúmọ́ ẹ̀dá kan wákàtí hours yẹn ni pé thirty minutes between thirty minutes abọ́dọ̀ máa kírun kọ̀ọ̀kan a ní sùn lóru nìyẹn. ààrẹ musa ni àwọn tèmi tún dáa ju tiẹ̀ lọ wọn ò lẹ́mìí ẹ̀ ìjọ tiẹ̀ yóò lé lẹ́mìí ẹ̀ àwọn tiẹ̀ padà sọ́dọ̀ ọlọ́run kọ́ bọ́ dín pa anábì sì ń padà wọ́n sì ń rí díìsì ẹ̀ five five five five tó fi wá ku márùn níbo di márùn táwọn ẹbí tó ń dọ́dọ̀ anábì musa anábì musa tó ń padà márùn náà tó pọ̀ ẹ̀ kí lọ́ba fi ń sọ báyìí ọmọ ọmọ ọmọ ọmọ experience ni fi ń sọ̀rọ̀ ni ló fi jẹ́ sí pé bá a ṣe wáyé náà ẹ̀ ń tẹ́ ẹ bá ti bá ń kí márùn-ún lákòókò tó yẹ kó kí ẹ jẹ́ á kí dáadáa o torí pé ẹ̀ ń tí ò kí lákòókò tó yẹ kó kí àwọn táwọn bí mo ń sá ń pọ́ǹtì nìyẹn ìgbà wọn ò lẹ́mìí ẹ̀ bọ́bá kásán bá a báyìí ó tún dìṣà yọ kàn pọ̀ ni tó nípa báyìí ẹ jẹ́ ká máa dúpẹ́ fọlọ́wọ́n ọba oore lọ́lọ́wọ́n ọba fún wa nínú ẹ̀sìn ẹnikẹ́ni ọlọ́run sọ pé wàá máa ń yàgò tàbí ọ̀rọ̀ ìsìlámù dínà falan yuqbala min wa huwa fil akhirati min khasirin ẹnikẹ́ni tó bá kú ní ẹ̀sìn yìí tó ní wọn ò sé mọ́ òun lọ síbi omi wàláhì ọ́ lọ jìyà ni kó tí ò sí èméjì mẹ́ tó bá débi ta àwẹ̀ gbígbà ó jìyà tó bá débi ti àdúrà ṣíṣe ó jìyà tó bá débi sàárà ṣíṣe ó jìyà ń bẹ̀ ni gbogbo tiwa lọ́rọ̀ ọ̀run ju tiwọn lọ tó bá débi àwẹ̀ ó gba àwẹ̀ débi pé ó gbẹ bí gíra yìí tó bá débi bí àdúrà ni ó gba àdúrà débi wípé ọwọ́ rẹ̀ ó funfun ni gbogbo àwọn nǹkan táwọn fi ń jọ́sìn nínú ẹ̀sìn tiwọn yìí tí kì í Islam ìnira ni o jẹ́nsọ fún ẹ o ẹlòmíì ọkàn máa wà wọ́n pé ẹ̀ márùn láwọn àwọn masalasi tó ẹ̀ márùn tó ń wá gbogbo tó fi kírun solatul fajiri ebi ìṣẹ́jú mẹ́wàá náà zúrì rẹ wùgbà tó tó dé ìṣẹ́jú mẹ́lẹ̀ ló fi kì í àásìrì rẹ ìṣẹ́jú mẹ́lẹ̀ ló tó kì í àwọn Ramadan ẹ̀kan lọ́dún ni ó wà àwọn tí wọn torí pé o ti wà nù wọn. ẹ dákun ẹ kéde àwọn orí tọ́lọ́ fún wa yìí ẹ kéde ẹ fẹ́ ara yín kásìtàn lọ kéde ẹ fún gbogbo àwọn tó wà lẹ́yìn wa bóyá àwọn ọmọ wa àbáwọn ará àdúgbò wa pé ah mo gbà pé ẹ̀sìn Islam ẹ̀sìn rọrùn bọ́ọ̀ bá rómi sàlùwàlà ó fi tàyà mú bóò bá lè dúró kírun wàá jókòó bóò lè jókòó fẹ̀gbẹ́ lélẹ̀ bóò lè fẹ̀gbẹ́ lélẹ̀ ntọ́ bá lè fi lélẹ̀ ọba ń forí lélẹ̀ ntọ́ bá rọ̀ ọlọ́run ṣe máa kí fọlọ́run ọba lọ ó sì gba aládàá rẹ complete níwájú ọlọ́run ọba ọlọ́run fún wa ní nǹkan ọlọ́run ọba bẹ̀ ọ́ o má lè wájà tó kó nu dáadáa tá a wà yìí gbogbo àwọn táwọn àǹtà tí wọ́n ń jẹ́ kó lọ́wọ́ tí wọ́n ń jẹ́ kó lọ yìí ọlọ́run bá wa dá wọn padà àwọn náà táwọn àánú lè jẹ́ ká mọ iyẹ̀sìn dáadáa sí wa akhiru da'wana anil hamdulillah